يعمل هو الله ومن لا يسمى ذلك الإثم إلا هو ومن كل ما نشكو يا رب عافنا كايوب إذا عافيته بعد بلواه وما كان من ربه فإنك ربه وما كان من مولى فإنك مولاه وأنجح لنا منك المطالب كلها وحقق لنا فيك الذي قد رجوناه وأسهل علينا ظل ذكرك وكفنا من الجود والمكروه ما نحن نخشاه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا المنى يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وما زادهم إلا إيمانا وتسليما أعانكم الله الحمد لله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته ọ̀pọ̀ni fọba dẹ́dà tó ti wá mùsùlùmí kátó ń tọrọ àlèkún ìkúrá ti gẹ̀rẹ̀ fún nàbì sọ́lọ́lọ́wọ́ àìgbàsọ́lọ́ ẹni ọba kọ́ máa jẹ́kẹ̀ fún gbogbo ayé alọ́ ìkẹlù pín níra nàbí má padà jẹ ọjá yà fáwa o ìkẹ́ náà ní jẹ ọjá fún wa jẹ́lẹ̀ a ti gbà lódodo gbọ́ kí a nàbí jọ gbẹ̀lẹ̀ kíyàmà ọ̀kẹ́ ọ̀kẹ́ àwọn ará ilé rẹ̀ tí wọ́n bá ti nínú ọ̀tọ́ ọ̀kẹ̀ pẹ̀lú ànàbì já wà ń bẹ́ bàbá àti ya wa jẹ́ wọ́n wà ń bẹ́ àwọn àfáà wa àmà kí wa jẹ́ wọ́n wà ń bẹ́ àwọn aya wa àmà wa jẹ́ wọ́n wà ní ọ̀kẹ́ àwọn àná wa àwọn ọ̀rẹ́ wa máyọ̀ wọ́n wọ́n ti

tí mo wá máa fẹ́nu sọ ń kọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ fún mi gbangba ọlọ́ dákọ̀ wọ́lára ní kàfẹ́ rẹ̀ o mọ́jẹ̀ kí máa mọ̀ ọ̀nà já warawara kò pé èmi torí mọ̀ntẹ́ lọ sí lọ́rùn báyìí kò pé mi ọlọ́run mẹ́ta ọ́bìsì ń báyìí o ọlọ́njẹ́ ọlọ́run dákun jẹ́ wá sí pẹ́ pẹ́ pẹ́ ẹ̀sọ fún mọ́mù nǹkan fọkànbalẹ̀ wọ́n ò ní rí gbígbónú òrùn jọ gbàlì kìámẹ́ ọlọ́njọ́ ọlọ́njọ́ ọlọ́njọ́ ọlọ́njọ́ ẹ ti kọ̀tán rí o tí wọ́n bá ní afẹ́ gbà àgbà àṣẹ àṣẹ ìsìláàmù òótọ́ sáàmà wí pẹ̀lẹ́ rí orí ilọ́ kọ́kọ́ ti bẹ̀rẹ̀ o ẹ ti kọ̀tán o gbogbo tó lọ ń sì dà gidi ti máa bínú ti ẹ̀ tí wọ́n bá sì bẹ̀ yí máa ń gbọ́ padà ìkankan ní ìgbà ìtàn ni ó ọlá gidi ìmá bínú tí wọ́n bá wá bẹ̀ orí ìtọ́fẹ́ ẹsẹ náà ni ó wà ìtẹ́ borí jíyàn ah, ó ma ti

tí mo jókùn kíláàsì báyìí wàláhì lẹ́rì láìláìláwò wàláhì lẹ́rì láìláìláwò tí wọ́n ń kọ́ mi ní kídàí níbi 88 ẹ̀hẹ́ wọ́n tó wá jẹ́ ẹ̀gbọ̀ fún máàmù mi wọ́n tó jẹ́ àfáà fún mi yàtọ̀ fún pé ọ̀nà tí mo bàtí ọlọ́dọ̀ máàmù ọ̀tọ̀ yíò sọ̀yọ̀ náà tẹ́ wá rí wípé kí mo fẹ́ tí ń lè àkí ògbèrú ẹ̀gbọ̀n kọ́ mi àbúrò kọ́ mi ìmọ̀ ọlọ́run ló kó mi sí inú haúzà yìí o mo tó wá rọ bàbá ìmọ̀mù bàbá sì tẹ́ dáadáa bàbá ní à sẹ́yìn ìbàdẹ̀ ọyọ náà lẹ́ti lọ bóyá múyùn ọwọ́ àjẹ́ pé kí mọ́ rìn kí mọ́ yán bàdẹ̀ ni ọmọ ìtó yìí kò dùn lọ́yọ̀ bàbá ní àfẹ́wà dákọmọ́

bíbìrí ọ̀bà kún ìtùkùtù ló mọ́ ọmọ ọtú ìlà àwọn àfáà fi máa sàdúwà gbogbo ẹ̀mì fáwàtà àjọ ma wọn tọ́jẹ́ wípé tí mọ́ bá fẹ́ bá mi sọ gbá mi wọ́n ni tí mọ́ pé ọmọ márùn lẹ́nu mi ah, Nímọ̀ eh, padà lè ní kí ìrẹ́kí ni ó kí ètò lè rí léwọ̀. Bẹ́ẹ̀ mọ́mù أهل الكرامة أكرموني إذا أهل الكرامة أكرموني فلا أرجو الهوان من اللئيم فلا أرجو الهوان من اللئيم فلا أرجو الهوان من اللئيم فلا أرد الهوان من اللئيم سوري كريم للكرام علي حق كريم للكرام علي حق وحقي واجب عند الكرام وحقي واجب عند الكرام وحقي واجب عند الكرام وحقه واجب عند الكرام ọlọ́run máa dúó ọlọ́run máa dúó ọlọ́run máa dúó ọlọ́njọ́ ọlọ́run dákun ọlọ́njọ́ ọlọ́run dákun ọlọ́run máa dúó ọlọ́njọ́ ọlọ́run dákun máa wà dátú تدوم لكل هول مودته تدوم وهل كل مودة تدوم وهل كل مودة تدوم وهل كل مودة تدوم وهل كل مودة تدوم Ìmáàmù mú mi lọ, wọ́n wá lórí tí mọ̀ kọ̀kan yìí. Mọ̀wádẹ́tù tẹ̀dúmù lè kú lè àólé, wàhálì kù lónìí mawaddatuhu tẹ̀dúmù ẹsẹ̀ àkọ́kọ́ ká lọ gbé látẹ̀yìn padà òun ní wọ́n fi kọ ẹsẹ̀ kejì ní ara tí kẹta òsìnà yàtọ̀ mẹ́ kọwàá ẹsẹ̀ lọ́lù kùránì àfọ́nà méjì suratul anbiya àti suratul mudaththir kullun ni ọkọ̀ fún a rabbaka fakabbir tí mo dásí rọ̀bákà fàkàbìrì tí a bá gbé padà látẹ́yìn rọ̀bákà fàkàbìrì náà ni ó tó fa nínú àwọn èèmà tó bá dẹ́dà sí sínú èdè lọ́rọ̀ ṣùgbọ́n ma wà dátú tẹ̀dúmùlì kúnlẹ̀ haúlé ma wà dátú tẹ̀dúmùlì kúnlẹ̀ haúlé afá ni mo lọ́rẹ̀ kan mo lọ́lásùn ìfẹ́ tó ní sí mi ó dúró ó tó dúró mọ́ máa rí. Ó wọ́n ní mo fẹ́ kí wọ́n rẹ̀ bá wọn pọ̀ fún mi, ọ wá gbé ọ̀rọ̀ ìtíta láwọn àbá àfi ṣe ìyapa pẹ́ta lọ́kọ̀ èèyàn bí mẹ́rin ní mú wá, ṣùgbọ́n ẹni tẹ́ mi mú nígbà mo ti rí sàbí mẹ́ mọ́ wá mú Ali ibn Abi Talib. Ó ní wà Ali kullu mawaddatun tadumu. وهل كل تَدُومُ تدوم وهل تَدُومُ مودة تدوم تَدُومُ كل مودة تدوم tó ń kálukú sí nífẹ́ rẹ̀ lè lọ títí bí ti tẹni tí mo wòró yìí ọlọ́run dákọ̀ jẹ́ wà náà tí kọ́kọ́ tí tí alìmàbí tọ́lìmù tí ń ròyìn lórí ọ̀rọ̀ ìmáàmù wa lọ́yọ̀ ọlọ́njọ́ ọlọ́ndakùn ọlọ́njọ́ ọlọ́ndakùn mọ́nà tàbà bá ń túnmọ̀ ọlọ́njọ́ ọlọ́ndakùn ní Yorùbá mọ́ni náà ni rọ́bànà rọ́bànà ọlọ́njọ́ náà rọ́bànà ọlọ́ndakùn ọgbọ́jọ́ ọgbọ́dakùn mọ́ fàgàgà bà wá wà ìmọ̀ ọ̀yọ́ yàwó wọlá àdàníkàtì rẹ̀ ìntọ́ ọba ń se ń sánmà kú òbí ọrí lórílẹ̀ ó sì lẹ́ntí ẹlẹ́ fẹjọ́ rẹ̀ sùn tọ́wàá ti se ń tọ́fẹ́ se ó nírẹ̀ jí mu wèé yọ lóye kò sí pé tábìbá ìlò fò mẹ́ ọun sí ọlá àti ẹlọ kúlà yóò mínú wà fi ṣáàn má pàwọlẹ́kún láti orí ọ̀rọ̀ yìí wọ́n rádà ní kàṣí rẹ̀ gbogbo ẹmbá wá nífẹ̀ẹ́ yìí méjì ẹ máa fàdánwò mà àti wọ̀ ló dùn òtí mi ẹ̀rọ ni wílẹ̀ méjì ẹ fàdánwò pọ̀ rẹ̀ má tún jẹ́ ẹ fàdánwò mọ̀ta àti kìíní àti kejì ẹ máa ṣiṣẹ́ ní yín lọ tẹ́ẹ̀sì ìjábọ̀ rẹ̀ fọba àdẹ́dà àsìkò sí oṣù èmi láàwò ó sì tu gbogbo ọ̀yọ́ láà ó tu ó léla ó tu àlejò lá. jẹmọ́ àkọ́pẹ́ kó dùn àbí kí ní ó túkù dáàmà sọ ọlọ́dún ọpẹ́ ọlọ́dún ó dùn wájí ó dùn kalẹ́bẹ̀ wájí ẹ̀ jábọ̀ rí sí hakila haula wala quwwata illa billahi azim àtànà ní ìmọ̀mù ti fún mi ń físà ìgbà mí rẹ̀tẹ̀ fáàrọ̀ báyìí a máa kọlù ní ìmọ̀mù tí máa bọ̀ lọ́yọ̀ ìṣòro àfọ́n físà ni Àmì o. Òní sọ ìdálàbò ara. Ẹ̀fùrà ayílẹ̀ eré fún òní máa fà eré jù. Lọ́rí pé àsìkò yìí tó gbádùn ẹ̀. Só mọ́ mẹ́rà pọ̀ yìí ni? Mo ní ẹjọ́ tí wọ́n ní ọwọ́ tọ̀tọ̀. Èyí tí mọ́ mú ní kábọ́ sí, òun ni ìgbésí ayé àwọn àlùjànnú náà sájẹ̀ ń bẹ kí ló bí sọ́pọ̀ wà sóògùn ń bẹ kí ló pilẹ̀ rẹ̀ tí nǹkan tí ń jáyàjọ́ ń bẹ wọ́n máa ń bú àwa tá a bá ti ń sọ̀rọ̀ lọ́rùn ìbára fífi báyìí wípé ni kágbẹ́ rẹ̀ rí ni kí ní ń fà ní ìdínláì tààlà bí ibn láì tààlá in tí àkálù nìyẹn àkọ́kọ́ alìjínà táwọn pè ní alìjẹ̀nà láti bò ní ẹni gbogbo lóyìn àwọn kan nínú àwọn ará Yúróòpù Amẹ́ríkà wọ́n dákẹ́dẹ̀ lárúbáwá wọ́n sì fọ́ oyé wọn wọ́n wá ní jínú kẹ́yìmọ̀ tó ń ghayru arabiyyatin kèé ṣe gbólò lárúbáwá àwọn lárúbáwá náà jí mú ni àwọn lárúbáwá fèsì fún wa wípé bóò lẹ́ẹ̀ṣẹ̀ wá kọ́ èdè wa tẹ́wàá táàkì fèdè ńlẹ̀ tẹ́wàá di ẹlùwà máa lọ ẹlùtù ní ìntẹ́rí ẹ̀dẹ́wò ẹlùkì ni wọ́n ẹlùtù ẹ̀yìn tẹ́lùwà elédè

kọ́ sọ irú ìran kò dùdò kéèké tí wọ́n máa ń pè lájere kí lọ́pàá tí wọ́n ti ń pè lájere torí pé láti tútù òní wọ́n ti ti igibọ̀ tí wọ́n èlú káàkiri látòkèdélẹ̀ yáadá pípà tí a sí òun ọmọ tí ń jájere tí wọ́n fi wá sí etí rẹ̀ wé etí àjẹyọ́ máa pé àmì àmì ajere ó yí sí ó ti yí sí profit padà a máa jere àbí àtẹ̀mí àtẹ̀yìn gbogbo alájọ́ máa jere nǹkan mí lásọ nǹkan mí kí ni haúsá wíńgbàtọ̀ fẹ́ pòwe awọ ọ̀fẹ́lẹ́ awọ ọ̀fẹ́lẹ́ ọkọ̀ ìlú kò jẹ́ kí a rí mú àtàbí awọ ọ̀fẹ́lẹ́ ọkọ̀ ìlú kò jẹ́ kí a rí mú àtàbí àtàbí ni a ṣe bí awọ ọ̀fẹ́lẹ́ polú kò jẹ́ àrí mú àtàbí ìlọ́jọ́ kọ̀sọ̀gbọ́ta fẹ́ dá jínú wọ́n mú láti bí sí ilé ìjìdánà wà jánà lọ́dọ̀ lọ́dọ̀ wá tí ń bá ní jánà lẹ́yìn wọ́n tún mọ́ pè ní jùnúnù lẹ́yìn tó rúbárú wọ́n ní jánà lẹ́yìn lọ́dọ̀ lọ́dọ̀ wá alìjànánù ọkàn máa ń pè bẹ́ òtìrí méjì alìjánánù wọ́n mọ́ ń pè sàárè bẹ́ lè annáwó yẹ́sùrù almadfuna fi tọ́rẹ tí ó sí bẹ̀ à nírí mọ́ ní ọba ti lè pẹ̀bù bákan náà jánánù tí ń lò sàárè fún yìí wọ́n tún máa ń lò fún kafánù àwọ aṣọ tí wọ́n fi ń síyàn tó ń bàtà bá ti rí òkú tí wọ́n bá ti mọ́ àtún òun ni àgbà turus tí àwọn jagunjagun máa mú lọ láti fi gba idà tàbí ọkọ̀ padà kí nǹkan mọ́ bàbá wọn gbogbo túnmọ̀ tí rábọ́wọ́ wá ń fún jínú jínú in padà síbi alkọfà wàlí sitar in tí ò ṣe é fojú rí in tọ́ pamọ́ wọ́n ni ọ̀dà kí lẹ́mà torí pé àti tẹ̀kí ni o àti ìríwé bí kárí pé ọkùnrin ni wé bí kárí pé obìnrin ni ibẹ̀ ni a ti wá yọ ismul jin lè annahum khalqun la nítorí pé ẹ̀dá kan ni wọ́n a ní máa rí yan pètètè bá ṣe rẹ̀yàn in tó pamọ́ ni àmọ́ ìpìlẹ̀ bí ẹ ti mọ́ ọkọ̀ wọn o ní kí nǹkan ṣe ni o kí nǹkan pamọ́ wá ní ìpìlẹ̀ ẹ̀dá wọn ibi ìmọ̀wọ́wà náà nínú al-Qur'an ọba adẹ́dà sọ wípé wàlìjáàmà ọ̀làkùnáwù min qablu min nari samum nínú sọ́tù lè hijiri nínú sọ́tù e, e, e, ar-Rahman ó ní wà kọ́làkọ̀lìjáàmà min marijin min nar <laughs> àrírew náàrù samum ọlọ́nibẹ̀lú ti dáwọn àdìjẹ̀nù bákan náà al min náà ọlọ́run tó lò dáadáa bẹ́ẹ̀ kí ni ìtumọ̀ méjèèjì níbo ni ìtumọ̀ wọ́n sì ń sẹ́rí padà sí àkọ́kọ́ almarij òun ni lisanu náàrí alladhi yakunu fi tarafihi ìdálítàhàbát tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ń jò tí bá bá jò orí rẹ̀ tó pín sí oní ń pè ní marij orí iná iná ń jọba ibi tó wà lè jòdèrè orí rẹ̀ títí orí rẹ̀ tàà ń rí kẹun olábápẹ́ ni máa rí kí lọ́dá fàtẹ́ fi ń pè bẹ́ nítorí wípé ẹni tí a bá fi ń kó náà yẹ gbogbo tí bá ń bẹ̀ẹ̀bẹ̀ nù kọ́lọ̀ ó ní ìparí yẹn ọmọ ẹgbẹ́ jáde a wọ́n lè bí á pé kí ni kọ́lọ̀ rẹ̀ káwà pè kọ́lọ̀ kankan sí gbà a jẹ́ pé èsù tẹ́ ń wó yìí kò ní ṣe é gbámú nínú òṣèṣí kò ní ṣe é gbámú lọ́wọ́ nítorí wípé yàtà ṣẹ́kìálì tàṣákùlù rẹ̀ abọ́m̀bẹ̀ wẹ̀yàtà sọ́wọ́rọ̀ yàtà ọ̀làwọ̀n abọ́m̀bẹ̀ àwọléyìn mẹ́rin ìyàn tó jẹ́nu náà kí la fẹ́ fi túmọ̀ rẹ̀ já fi sọ́hì bàrjáfi mùsùlùmí àmọ́rọ̀ bin ọ̀nà mẹ́ta lọ́bàwà

alìfòsáàlẹ̀ lè lọ́rọ̀wá o ni àrọ̀díhù mi ń kú lè ṣe in wàsáàkìtùrú gbogbo tó bá jẹ́ èéta nǹkan kọ̀ọ̀kan o ni hùsáàlà rẹ̀ tí a bá ṣẹ́gì tàn kí ni hùsáàlà rẹ̀ ó máa jẹ́ èrí wọ́n kó àtàkalẹ̀ wọ́n pè kan ní ẹ̀sà wọ́n pè kan ní ojú ojú rẹ̀ èwo ni ó jẹ́ hùsáàlà ẹ̀sà àwọn tí àpẹẹrẹ ti mú mọ́lẹ̀ àti ó ti tẹ̀mọ́nú ọkọ̀ àwọn tó jẹ́ wípé ìgbà tí wọ́n rẹ̀ tí ń rí atayẹ òun ti pọ́n rẹ̀ bí wọ́n tẹ̀tọ̀ wá kó wá síbi tí wọ́n kó wá ó ti tó bí jọ́mẹ̀ta ń bẹ̀ wọ́n tẹ̀tẹ̀ mọ́ wá kó bọ́n lù táwọn ti ń rà díẹ̀díẹ̀ kùsálànù anábì tó bá ń sẹ́kù tí ó máa bá yín lógbà lásìkò ti yí àwọn èé tanú ọmọ bí adama ni sọ́ọ̀bà ojú ara wọn wọ́n wá dára bí lóhun àbíláì náà ṣe bẹ́ẹ̀ wọ́n aṣọ àbárí náà ṣe bẹ́ẹ̀ wọ́n ní kayfa bina ya Rasulullah wọ́n tí wọ́n padà sáà nàbí anábì bóò láti fẹ́ yẹn yọ anábì iṣẹ́ ẹ̀mọ́ tí mọ̀ ń àsìkò kò kẹni yóò lè kéèyàn ó lè ṣe yàtọ̀ láàrin àti mọ̀nàtíkì àsìkò wo bàbá wa máa ń sọ fún àpé à ah, sùúrù ọlọ́njẹ́ ààrẹ sí ọba lóòkọ́ ọnú àwọn léyìí òjò wọn lè bóòdé ọlọ́mọ́jì ààrẹ sí ọba àwọn yìí ṣe ń sáré tí láwọn ti torí sẹ́mọ̀kú ọ̀rọ̀ ti dọ̀rọ̀ àníyàn ọlọ́njẹ́ ààrẹ sin ọba tó sì jó òtọ́ bẹ̀ tí ò sì rọ́m̀bẹ̀ àwọn rẹ̀ ọlọ́run ní ààrẹ ọba àwọn rẹ̀ níta nínú oòrùn tí wọ́n sin ọba a àwọn wọ́n àwọn ẹni àkọ́kọ́ àwọn ẹni ṣùgbọ́n àgbà ń àwọn ní bẹ̀lẹ̀mù fọ́lọ̀hùn ìjẹ́ ààrẹ sí ọba àwọn ní ọkọ̀kọ́ wá bọ̀rọ̀ ọba rírí lẹ́sìn ọjẹ́ wọ́n wá sáájú gbogbo aráàlú yòókù débi tí wọ́n ní ọ̀nà bí ẹ̀sìn ọba wà náà torí ìkíni tí wọ́n bá tún rójú ẹsẹ̀ ẹ̀sìn ọba ní orí yanrìn ní orí ilẹ̀ wọ́n mọ̀ fẹ́sẹ̀ parẹ́ àníbì ní tó bá jẹ́ pé wọ́n bá lókùtẹ̀ tó fẹ́ gbáyé ẹ̀ẹ́sì àwọn tí wọ́n ma sọ fún ìjọba pé ìjọba ẹni ẹ̀ ṣe rí ń tọ́kẹ̀ ẹ̀sìn wa táwa náà ma 10 billion ni ṣùgbọ́n owó ti pọ̀jù tẹ́ ẹ bá lè dẹ́mì nìkan fún ní 50 million naira ń ó sojú ẹ̀sìn wa fún yí tí pẹ kankan gìnì ní ẹgbàtí lóhun ó gbèrí ẹ̀sà fún mi lágbára ń bọ̀ ń kiri mọ́ jẹ́nu láwọn àsìkò yí àwọn tẹ́jọ máa báyé nìyẹn maridat uruduhum wa amanatuhum àwọn kan wá sọ́dọ̀ wà kan láti ọ̀nà kan lẹ́kù kama sọ́rí àbì wọ́n ń pe ìjọba ti dá awa mùsùlùmí àtàwọn olóró wọ́n ní olóró ẹ mọ́ fi òrùn lọ́sàn máa àwọn èèyàn lọ ara ara àti máa wọn àtàkọ̀lọ́rọ̀ gbọ́ pé ó tó bí oṣù mélòó sígbà nígbà tó fi òlọ́sàn ní ìbí lọ́kọ́kọ́ gbọ́ inú bí ní ìbí lọ́bá dìde ah ìjà ńlá lélẹ́ ọgbà lẹ́bàá ìmáàmù lọ kọ̀ bá wọn ah, kí ìsìfẹ́ dá àtẹ̀pálọ́wọ́ mẹ́rin àwọn ọ̀dọ́ ti pé èrò gbogbo àwọn ẹlé àwọn ti kọjá sí ọjà wọ́n wó ti padà gbogbo ọmọ mẹ́rin skùl kí kẹkẹkẹkẹ gbáwo bí ó rùn lè fi kẹkẹ sí ẹgẹ ìbẹ̀rù yóò ti fi sílẹ̀ létí ẹlòmí ìlòkúrò sọ́kàwé wọ́n fi àṣẹ ìmọ̀mù jẹ ni lọ bá gba ilé oòrùn lọ wọ́n ti ṣe mítì níjọ́ náà ṣáájú kó tó di pé àti àfi oòrùn náà dẹ̀rí padà wá jọ ìwọ̀n ní mítì kìí ṣe lòmí ní sọ ẹni tó ṣẹlẹ̀ kì ní sọ fún mi o olóòwọ̀n hmm. tí ń sì mọ́ pé tó ń bá pàmọ́ mù tí ìjọba pa ń kó pé o abúrúburúkú ní àkílẹ̀ wáyé ní ní ní ibi wọ́n tí ń ṣe méjì olóró yẹ́nwó pẹ̀lú ẹ̀rọ táyé yí bá sẹ́kù pẹ̀lú pọ́n ẹ̀tẹ́jọ láyé nù tọ́dá ah, ọmọ ìyá kan sọ méjì olóòrùn stars mo ṣe mistake tó ga kèékerú èjì lọ ẹkí gbẹ́sì yìí ah, mọ́kọ́ dúó ó ní papá mara ní kí ní yìí bí ọ̀bá ló fẹ́ jẹ́ ní ọlọ́nkọ̀ dá kí ọ̀kọ́kọ́ dàrú tán kọ́ wá padà sọpọ́ o mo ti kọ́ mẹ́tẹ́lá sí fún ọ àìmẹ́yẹlé àmọ́ràjá ààbò fún mọ́ráwìn ẹ̀mọ́kà mọ́rọ̀ kankan tí yọ́n mọ́ àmọ́ pé gbogbo tí ìsáfẹ́ mọ̀ lọ́wọ́lẹ̀ kò wá ní mo ti ó yẹ kí èyàn kọ́kọ́ máa ráyé ná kó tó gbà súnà samri tí mo fẹ́ sọ́nà tí sì ń sọ yẹn kú fún nìtọ́ jama'a kájọ wá kí jímọ̀ bí kí $10,000 kọjá bọ́lá fún ẹnìkan ká sì gbọ̀pẹ́ nìkan mo wá fún máa mù lódìdí bá náà mọ́sálásí mọ̀sílé lẹ́gbẹ̀lẹ́ alùwàláwó ń tàà sí gbọ́lẹ́nu yìí ni wípé ká mọ́ mọ́ lóòmù àwọn ọ̀rẹ́ rẹ̀ tọ̀bá sì wá fún àjí ó délé rọrùn ṣogbó ìbùkù ni ó ẹwà máa wọn tẹ́lẹ̀ bí sọ́jọ́ náà lọ́hùn wọ́n máa wá sọ fún pé kí ló fi dọ́ lójú pé ìmọ́mù náà fi lọ tí ọkùnrin bá rí owó tó tó owó ọwá gbé wálé lọ́wá jíyàwó rẹ̀ pé àà alìkàmú oró kìní oró ẹ̀fún bẹ̀rẹ̀ wà sí kìní oró ń bẹ̀rẹ̀ alìkàmú gbogbo ẹmbá mọ́mọ̀ lóòmù wà sí ìsápọ̀ yàwùsá dorí kodò gbogbo wà sí tí mọ̀ sọ́yìn sọ́kànrẹ́ rẹ̀ balẹ̀ kó mú nǹkan nǹkan ah, ah, ń wọ́ ẹ̀sájájọ́ orí ká lè jọ mọ bá ṣe tọ́jú rẹ̀ owó ni mo rí o kọ́ládọ̀ládọ̀lá ni nínú àpò báyìí ní ẹ́jì sí ah, ó sì pọ̀ bẹ́ẹ̀ ni nígbẹ́ lẹ́ẹ̀wá wí kẹkẹtẹ́ ti jẹ wálẹ́ lẹ́ánjìmílá agbó méjìlá à máa bọ̀ wá wo bí gbogbo sí bá lè ní ẹjọ́ Ah, ebi tó sọ ní ìsìn ní ọjọ́ ìrẹ́bù. Ẹ̀yìn tó sọ náà ní kí ẹ̀yìn ó. Ẹjẹ́ ìfúnlẹ̀ náà o. Ẹjẹ́ ìfúnlẹ̀ náà o. Ìyàyẹ̀kẹ́ rí àà. Ah, ah. Mú sì mọ́ ń wo sàkó àwọn tí wọ́n bí ń tọrẹ mọ́ sọ̀rọ̀ bàbá bàbá yín. Bàbá yìí lójú àánú. Ṣẹ́ẹ̀ṣì wọ́n lọ́n tẹ́ ń wo béèyàn kúkúrú bá ṣèyàn lóore. Ẹ mọ́ fọ̀kẹ́ kúkúrú náà sẹ́ o, ó lè gbọ̀gbẹ̀ èèyàn gbogbo. Kó lára rà lálé. Bá

lọ́kọ́ bá ní ọ̀dá ìyàwó bá ní kò sí wà ẹjẹ́ alọ́sùn padà fún bàbá sí ìdìdàjí ó súnmọ́ ọ jẹ́ pé oògùn ekú ló tọ̀ wọ́n bàjí àbí ọ̀gbẹ́ lọ́rùn rẹ̀ mọ́nìjà gbogbo ọ̀nà lájọ rí ayé gbà kọ́kọ́ sẹ́ni rẹ̀ mọ́ bí èèyàn fi ọ̀sọ̀ lọ́wọ́ ní ìdọ́gbọ́n ní ìsìn kìdímọ́ kìdímọ́ tọ́ mọ́ kí ó mọ́ ṣe ń jọ kìdímọ́ àrùn ọkọ̀ tí ń jẹ́ kìdímọ́ ti pín méjì báyìí kídímà ẹ̀yẹlé wà kídímà mùsù wà ẹmọ́ wọn mùsù yọ́ ma dún mọ́í ẹ̀ẹ̀dá lóòm bí orí ẹja tẹ́ ń jẹ ẹ̀rà sọ díẹ̀ lẹ́fún tó bá gbé kò tó padà wà mọ́ gbogbo bí jẹ́ mọ́yín tí dún tí ẹ̀gagà kídímà mùsù ìlọ́wọ́ akó gbòrò báyìí ń gbà máa mọ̀ báwọn ọmọ àjọ lẹ́yìn sọ̀rọ̀ pé ẹjá lọ paríjà lè alágbàjọ́ ní ah, imam tẹ́ẹ̀ṣẹ́ tẹ́mẹ̀ àti ìyàwó àtọmọ́ jẹ láàrọ̀ mo fi lè tẹ̀lé lọ àtìkòtà àwàí ọkọ̀ òbìlífù ìyàwó tó bá ti jẹ́ kó lórí àǹfààní ayé ìyàwó òbìlífù ọkọ̀ jẹ̀máà obìnrin kan fẹnu ẹ sọ pé tọ́kọ̀ òun bá gbápò tí ìbò tó ń wá rí fáti ní tó fún 50,000 naira ó ní ohun àdìbò fọ́kọ̀ ohun ah 2,000 pọ́ ẹnìkan wá bí pé ọ̀hun lọ́jọ́ ọlọ́run kí ni ibẹ̀ ní ìrọ̀kọ́ rò fọ̀ fún ẹ múbọ̀ ọmọ wọlé ẹ̀ ìbájú àlẹ̀ iná ṣe ń gbàtẹ́ ń lọ ẹ̀kùnrin ìyẹ̀tẹ̀ múbọ̀ ṣùgbọ́n tí a sọ fún mi náà ni pé ọlọ́wọ́ bá sì rí ó ti bò ó ó ti dà báhùn ó ti gbà pín wọn ìyàwó ń sọ báhùn ó ní ọyọ̀ ọkọ̀ lẹ́nu lọ́bàkẹ́ ọ̀rọ̀ ìgbó òwò tó lẹ́yìn rẹ̀ jama'a mọ́rìtẹ́tù rúdùrùm olóṣèlú fẹ́ háwó fáwọn èèyàn obìnrin sì pọnmọ lẹ́yìn ń lọ tó bá fáfẹ́rẹ́ nira bẹ̀rùn tó bá sọ owó òun rabi títì tí ọ̀jẹ́ ń bẹ̀ sọ́yọ́ ọmọ ọmọ tó máa náwọ́ sí yóò sì fọdún mẹ́rin ganú kalẹ̀ wọ́n nìkan lọ àti ẹ̀fọ́lẹ̀ sí ìkìlọ́fẹ́ ìrà àlọ́mọ tó pún ẹ̀yí kápẹ́ torí ọmọ gẹ́rẹ́ lọ mọ́rin jẹ́ ọ̀rọ̀ àti wà ní olé ayé tẹ́ pé bàbá ọmọ ọbọ́mọ sọ̀rọ̀ ọmọ ọbọ̀dé padà pé kólé aláìdádí ò sírìọ́sì aláìwọ̀sí bí dádí sírìọ́sì so dájí ó gbúrògbọ́ ma gbá dájí kí ṣe àbúbàbá bàbá rẹ̀ ní o ní ayé tààjọ ilé èyàn tí mẹ̀yà rẹ̀ pa ọ̀nà dáfú o bí wọ́n wọ́n yíyanjọ́ àti ló kó ìgbà tí bòyà rẹ̀

níjọ́ náà lọ́n táwọn èèyàn wá dàbáyì ìtumẹ̀ ní wípé ẹni rẹ̀ kò lè jẹ́ ní ibi kúrò lára rẹ̀ ẹni ibi náà ma wò pé jẹ́ ń gbé légú bí ẹn kí n fi sí tara mi alóbí àwọn èèyàn kò síbi ti fẹ́ gbàgbà wọn mú tí wọ́n bá láàárọ̀ ni wọ́n rí àárọ̀ táwọn sọ àti tẹ́mi sẹ́ẹ̀kì ibẹ̀ náà ti mọ̀ sọ pé wà lẹ́yìn ìdákọ̀ àárọ̀ ah, wà lẹ́lẹ́nu sí nǹkan kẹsẹ̀lẹ̀ ẹjọ́ yìí tó lè mẹ́jọ́ ìwó sì wá nǹkan fún ó sì dìjọ ni ìyẹ́ ẹ̀nìyà àbí kéèsè ìyá rẹ̀ ó ní èsè ìyá wọn jàmáà àti inú ẹni tí wọ́n ma fi aburú kéèké sílé tí mọ́ báyìí nílá ni ńgbàtọ̀ ma kí ó bá dáa pa in tí a gbọ́ sọ́rọ̀ pé ẹ̀ ńgbọ̀ ọmọ dàyà rẹ̀ in tó ju tó tẹ́lẹ̀ lọ ilẹ̀ ma gbọ́ ẹwọ ah, ah, ọkàn mi ọ̀bálẹ̀ ti sunday tọ́pàá rẹ̀ tó kú tọ́tà lékìrì lékìrì ìtì àlẹ́tùgbọ́ ibi ọba ti dé fúnmùnẹ̀ nìkan èè eh, ìmọ̀ bá wọn obìnrin àdúgbò sún àwọn agbẹ́gbẹ̀rẹ̀ ìyàwó bàbá rẹ̀ orí ẹ̀yẹ ti mú lọ́sẹ̀ tọ́lọ àwọn ọmọ ìyàwó ń travel lè kó bọ́ọ̀sì ni àfẹ́wọ̀ wọ́n bọ́kùnrin kàtù jókù báyìí oṣùn báyìí obìnrin kàtù jókù báyìí ọwá fáyì ilẹ̀ sọ́rọ̀ sí ẹjọ́ lọ́ni ọlọ́wọ̀n jọ lọ́ni ìyàwó rẹ̀ ah, ní o afọ́wọ́yà bọ́yá kẹ ṣúṣẹ́ ìgbẹ̀wọ̀n báyìí orí kí problem ẹjọ́kù lẹ́gbẹ̀ẹ́ ah. ẹ̀ṣọ́kú ìyàwó ẹmà fẹ́ máa tẹ́lé ìyọ́ dárọ́kọ tí ẹ̀lọ́tọ́ ni à fún òun wò pé ọkọ obìnrin àbẹ̀ lómi bẹ́ẹ̀ ni tìlẹ́ ṣe bá alágbájẹ́ mẹ́ta lọ́rọ̀ ẹgbẹ̀ bá wọn wà níyàwó ṣé wọ́n wá ìyàwó wa abnormal ó ti normal anẹ́bìnrin tó bá jẹ́ pẹ̀rú ayé bàbá báyí láyé ẹ̀wò tí sọmọ́ sọ̀hábà bóò lẹ́ẹ̀kẹ́ yẹn yọ kò sì sọ pé kọ́lọ̀ ó fi lẹ́ ṣíúsì pé ẹ ti wà lìjẹ̀ náà rọ́rọ́ wọ́n gbé wá káwà mẹ́lẹ́ o wọ́n fi lọ àrójú títí o kò sí ìjọ sí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kí lafẹ́ ọlọ́njọ́ ọlọ́njọ́ gbogbo tó fi dá àwùláyé ẹ̀rin ni ó jẹ ní ẹkún ni táàfin ní wàlìjẹ̀ náà ọlọ́mọ ìsàdọ̀wò fa torí pé ọba dẹ́dà kọjá bẹ́ o tọ́ bá fẹ́ yìn fẹ́ dà gbogbo ẹ̀dẹ́ kọjá tọ́lọ bá fẹ́ jọ tí ó jẹ́ kí ni o yọjọ́ yọjọ́ bàbá 5,000 naira oní balance ẹ̀ nígbàtí ó yẹ kíṣà iná ni àgbé tí sùn ọdá agokòrò aláti wọlé ọba di owó bá di 50 million and 5,000 naira ó sì fẹ́ sí tàájúdù ọkọ̀ gbágìlẹ̀ ẹ̀sàrí wọlé ọlọ́mú glasses ẹwà odó yẹn ó tókà 50 million tí ń wòyàwó àtọmọ tí ń hàn ojú kẹkẹ ẹyìn bí ń ṣe di 430 tó ti ń gbé òkú àwọn èèyàn tí àwọn ẹ̀kẹ́kẹ́ lọ́bọ́ òdè kò nulé kò sí dájú mọ́ ọ́sá jókòó náà ní sáàbẹ̀ kalẹ̀ ó gbàdé tí ẹmù lọ ó lè dúró atm machine ó ti bọ̀ ó withdraw 50,000 naira wọ́n dẹ́bí tẹ̀lú jú ẹsẹ̀ ó tó rà láti padà 49 million 9 oran 55,000 naira confirmed you báwọn ṣe rí kó withdraw lọ́hùn

ọ̀sábàrẹ̀ láàrin ìwọ̀n lálálá nílùú tí a nú gbogbo tí rí kò lú ẹ̀rì àjẹ́ náà bí mi níbo ní ẹgbà kún lé báyìí ní sáwọn ọgbẹ̀ wọ́n ti fún ní fàfà mọ́tínà mọ́tínà ní ẹbí gbọ́pẹ́ lọ̀gágágábádé alfalfa ẹkùjọ́ mẹ́ta ẹ̀rí ń ta àfisọ́wọ́ sí ah, ó ní ìsẹ̀ ọ̀pọ̀rọ̀ múrí bẹ́ẹ̀ ìyẹn jẹ́ bí owó ìpéniwọlé ni o invitation ni o níbi ju nǹkan kan náà lọ ẹ ma bá ní jú àwọn èèyàn ni ẹ sì máa gba 10 million naira lórí ọrùn kan ọwọ́ àpò ọwọ́ yìí tẹ́ bá lè dúlójúmọ́ ní ìdẹ̀tẹ̀ sọ̀rọ̀ tọ̀pọ̀ ẹ ti màtí rí o ẹ the ball is your <laughs> wọ́n ni kọ́dà ẹ ti bẹ̀rẹ̀ ẹsẹ́ láì bẹ̀rẹ̀ èèyàn márùn-ún ó ti wà lọ́wọ́ yín. lọ́sì ti náà ó ti gbà bẹ́ẹ̀. ó mí kanlẹ̀ ọmọ òun kéré ọkọ̀ náà ìjálẹ̀ gbogbo nǹkan lọ kan ni máàmù bá ń nípa àpọ̀nlé àti ọ̀wọ̀ tọ́lọ ń fẹ́mì àtẹ̀jẹ̀ lọ́sí ní agbára ẹkún ní ṣòra rí mẹ́sàájá àwọn ìṣẹ́kù kí ló tó báyìí ó sàyí ogun ẹkún ìpọ̀ ó ti lọ bá mọ́mù ó rí mọ́mù but gbogbo ń tẹ́ẹ̀sọ ẹni tó rú ẹ̀bá ṣẹlẹ̀ sí ṣe ó tẹ̀ láforíjì báyìí ah mẹ́mù ló láforíjì ah tí ọba ti ṣe mọ́ ah, ọ̀sá gbàbí iṣẹ́ lọ ọ̀rọ̀ wà ó báwọn ní sẹ́wọ́n ti parí àwọn ọ̀rọ̀ wà ó rájòkù lọ bá bẹ̀rẹ̀ wá sí náà sáwọn pọ̀ parí wá sí ẹ̀tàn afáàkẹ́ wá fẹ́ fàyọ gbogbo ìjẹ́sàn mo irú ẹjọ́ tán plasma yẹn ọba tán ti kẹsẹ́ ti bọ̀ mí lọ́rọ̀ ọ̀tọ̀ pọ̀ láti bá fà sọ àṣẹ bí àfà tí ma ń gbé ọ̀bẹ lé ọrọ̀ ẹ̀ tí ó bàdú cc camera ń bẹ́m̀bẹ̀ àwọn ìrìkọ́dù ẹ̀ǹkọ́ ọ̀kan pẹ̀lú déètì àtókò ẹ̀ tí ń pa eléyìn òní and play láàrin bí ìṣẹ́jú mẹ́wàá so kò ní problem o eléyìn ni àkọ́kọ́ release ìrọ̀lẹ́ yìí

tó wá jẹ́ pẹ̀lú àwọn tó kùtẹ́ gbọgbáyé nù wàsálàtí mìíràn náà mọ́rí jáde rúrúdúhùn wà àmànàtúhùn ọ̀rọ̀ wọn àárọ̀ kọjọ́ tọ̀sá tọ̀sán ọjọ́ ti rọ̀lẹ́ gbogbo ti ẹwọjọ́ tí a ti bá orin lẹ́nu bàbá wa dẹ̀mọ̀ wà dẹ́mà ń mọ́ wà bó rójú mi ọ̀rọ̀ kàn mi dẹ́mà ń mọ́ wà ẹwú gbẹ́ ẹlẹ́wú dọ̀dọ̀dọ̀ àwọn àgbàlagbà ní asákòkò àtíkòkò wọ́n jọ bí sọ́wọ́ ètì wá ni ah. ẹwà títọ́ owó kí ni o àdúgbì ní bóò lẹ́sìtì a jẹ́ wípé ìtànàbí ń sọ in tí ò ní ṣe é gbámú lójú kẹ̀kẹ́ nínú abú jẹ́mẹ́ wá ń tàà jọ ń bá yínú ẹwọ bí ó ń kálukú fi ń dá sí kọfẹ́ ẹ̀sẹ̀ tí ọ̀dà sá burú ọkẹ̀kẹ̀rẹ̀ bìkẹ̀síbìkan àti báyé ìwádé bí pé obìnrin tí bá ń lo skáàfù ẹlẹ́ àní ládùgbò wọn ànílé bẹ́ẹ̀ bá jẹ́kọ́ dọ̀kọ́ ọkọ̀ tọ́lọ̀ wa kó kí sí lọ mọ́lá àfáfà wọn mọ̀kùn gáràjì kọ́dà kò gbéṣẹ́ sí lọ fònàgáú bébí okú kọmọ yọ́lápò kọmọ bá ti mùkẹ́tọ́ tó gbọ́ra rẹ̀ kó tó mọ́mí àsìkò yẹn láwà àsìkò tó ń kálukú ọ̀fẹ́ mọ̀ nkẹ́kẹ́ tó wọ́n jẹ́ ju owó lọ bọ́n náà ni máa rí jù yẹn alóbi wá ní ọlọ́run bá dá àlìjẹ̀nù láti bí ẹnu ọ̀nà àkọ́kọ́ irú ẹ ń bá rí báyẹn kò sí bí ẹ ti fẹ́ rí gbámú o wọ́n ní ẹ̀sọ́ ọkọ̀ rẹ̀ ẹ̀rọ ọkọ̀ rẹ̀ sọ wọ́n ní kí ni kọ́lọ̀ rẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì sáàlẹ́rì fún ọ̀rọ̀ yẹn láti nù hadith àti mayawa anábì wa bá wa tú wa hadha al-hadith min hadithi ummil mu'minin aisha radiyallahu ta'ala anha wal hadith bukhari fi sahih na muslim min ifradat imam muslim an imam bukhari dara ifradat imam muslim ya wa aisha na nabi sọ̀rọ̀ njokan abi wa ni khuliqatil malaikatu min nurin nígbàtọ̀ lọ́n fẹ́ dẹ̀ màláíkà inú màlẹ́ ló fi dá wọn wọ̀kúlì kọlì jáánù ni máa rí jí mìíràn nígbà àwọn ọ̀dà jíjànà láti bí ẹnu náà ibẹ̀ ni ẹ ti dáwò wọ̀kúlì kọ áàdàmú mímà wúsì fàlákùn bàbá yín láádámà ọlọ́run òun níbi tọ́lọ ń sọ fún yín ti dáa Ah, ànábì dà sallallahu alaihi wasallam sẹ́ni nìkan yẹ̀ sọ pé wọ́n dá mi tọ́rọ̀ bàbá àti àyè ìdọ́kàánú nínú láti pìlẹ̀ kò léyà tẹ̀lé ọ̀rẹ́ bí ìtumakanu sàmúmù wọ́n kọ́ sàmúmù abúrẹ́bìnà abbas ó ní sàmúmù ó ní náàrùn láàrùn ọ̀nà fìyà iná tó bá tó wá jò tí jíjò yẹn píọ̀ débi pé kò fi lè fín sẹ̀pù bá ń jò tó bá tàn tí tó wà lójú ilé gẹ́gẹ́ kò lè fín ìbẹ̀rẹ̀ ìparí náà ni ń sára ìwọ̀ ìlọ̀wọ̀ alhárọ́tù afẹ́fẹ́ tọwà jáfẹ́fẹ́ ẹ̀nà ẹ̀wò ìtàkọ̀ọ́lá kọ̀kọ́ náà nílà ní bí kíni ìkejì ọ̀rọ̀ àwọn àfọ́wà yàtọ̀ bí sàmúmù ju ọ̀rọ̀ míì lọ sí Abul Hasan al-Bawardi tí ń sọ kí láàfáà sọ àfáà ní no sàmúmù máa túnmà sọ́ọ̀tù rọ́ádìí ìnáṣàhà tójú ò bá ń dé ohun ti ń bóòdè láti bí ààrá o ní ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ mímọ̀ ní àfàdìlé ọ̀rọ̀ táà bá wá wẹnu ọ̀nà táà wo afẹ́fẹ́ ẹ̀nà tó gbóná kìrìkìrì àti sàmúmò àti máríjò o ni abúlì jíní bàbá àwọn àlìjànnà náà jínú jámù ọ̀nàkọ̀tẹ̀yìn jámù kan ni òun fúkílò fújánù àlìjànnà o ni bàbá àwọn àlìjànnà tààtì náà ni bàbá wọn òun ni ìbìlì ṣàìtàn fẹ́ràn Allah subhanahu wa ta'ala tó bá fẹ́ lo ṣẹ̀ìtàn ní alkùnrán a máa lò lẹ́yọkan a máa lò ní jamu ṣùgbọ́n Iblis òun ní ìpìlẹ̀ wọn ìjẹ́ àbàlì ṣùgbọ́n alkùnrán là bí Ádámà ti jẹ́ Abul Bashar bẹ́ẹ̀ ni Iblis alìjáánù ọjẹ́ Abul Jinni jinnu ìran tí ń jẹ́ àlìjànù wá pọ̀ ìran kanú wọn ìní àwọn tí bàbá wọn jẹ́ kí ni o Iblis hayyun min àhìyá ìjìnlẹ̀ òní wọn kí lè ríwa ọbára bá ní sọ́rọ̀ sọ́tù káàkiri wípé wà ìkúnnà lil mala'ikati isjudu li Adam fasajadu illa Iblisa Iblisu èwo kana min al-mala'ikati aw mimma kana min al-jinni fafasaqa an amri rabbih èsù tẹ́ ń wò yẹn kò sínú àmàlẹ̀ká kò yẹ́ sọ kẹ́lẹ́ àwọn mọ́mọ́ bí mo ti dáa mọ̀ abọ́m bi ibi tàṣákùnù wọn ibi lọ́pọ̀pọ̀ àwọn kó ti kílẹ̀ àrífẹ́ jẹmọ́ àti mọ̀pínlẹ̀ èṣù tẹ́lẹ̀ kan bá wá lọ mọ́ ń pa èṣù ẹ̀bí wípé níbo lọ́lọ́n ti dé sùn àwọ́lá mọ̀pínlẹ̀ èṣù yìí a ti sàlàyé ń tọ́bà dẹ́dà ti dá àwádẹ́ lẹ́rì lọ́dọ̀ ẹ̀ tọ́dá àwọn èsù ìbírí sùtàkùn jánú bóòlù ti wá jẹ́ Allahu dhurriya na'am sọ́láwọn ọmọ kọ́láwọn ọmọ ò oníyàwó ara àwọn nǹkan táàmà tí wò mọ́ àwọn àjẹ̀nú bákan náà jínà kátó kílà rẹ̀ dáadáa jínà alìjínàtù bó ṣe túnmà àwọn àjẹ̀nú ó tún ma ń túnmà àwọn màláíkà náà ibi títí wá ń dá múṣkílà lọ́dọ̀ ẹlùmẹ́nu jínàtù nínú súrọ́tù sọ̀fàtì ọba dẹ́dà ní ma lakum kayfa tahkumun am lakum sultanun mubin fatu bi kitabikum in kuntum sadiqin wa ja'alu bainahu wa bainal jinnati nasaba kàlìjínà ń bẹ̀yẹ màláìkà ni àwọn kùfọ́rù kùrẹ́ṣì àwọn kìrìnù kùrẹ́ṣì jẹ́ àlúlmàláìkàtà bànákìlá múnìyàn ọmọ màláìkà wọ́n ọlọ́nà bí ma ẹbẹ̀rẹ̀ kí alìmọ̀lá ìkàtù táà lọ parí ó kọ wọn ọ kàjẹ̀ pé pọ̀ lọ́kùn ẹni obìnrin náà máa rẹ̀ kọlọ́ni wọ́lá kọ́dí alìmọ̀tìlì jinnatu innahum lamusdorun àwọn màlàíkà gan fúnra wọn wọ́n sì mà páwọn tí wú ikú inú àwọn Quraishi mọ̀ pé àìgbà tí ànábì táwọn fi ń sọ̀rọ̀ kúsọ̀ yìí táwọn bá di ẹ̀rọ náà lọ́n àwọn ọmọ bẹ́ẹ̀ lọ́lẹ̀ gbére ni ó ti clear àwọn mọ̀ àwòsọ́kù lè jí ní àwọn ìròyìn báwọn àdìjànú ti rí kámù lọ́wọ́ alìjínú yà kùlùrù ẹ̀dá láwọn náà wọ́n ń jẹun o ìyàkùnún èsù àtàmà rẹ̀ wọ́n ti kí ni o wọ́n ń jẹun kí lẹ̀ rí wa lórí pé wọ́n jẹun àbọ̀ wà yẹ́ ṣọ́bùn wọ́n mú ògbẹ́mọ́gbẹ̀rẹ̀ náà máa mú wàyàtà náà kàtù wọ́n fẹ́ra wọn o àwọn àdìjẹ̀ ti kí ni o wọ́n ń ṣe ìyàwó láàrin ara wọn o jẹ́mọ́ à problem kátàrí padà táa bá sọ wípé ìrẹ́kẹ́nù àwọn àdìjẹ̀ hayu háyù kẹ́nù háyù wọn ìní jíìnì wọ́n pẹ̀ka o ẹ́ẹ̀rí pé lọ́dọ̀ àwọn Yorùbá wọ́n ní ọ̀rọ̀ ò ní ọ̀rọ̀ ah mo jiyàn ọ̀rọ̀ bí jẹ́mọ́ ìran kanúra àlìjẹnu iná ẹ̀lẹ́gbẹ̀rẹ̀ o ṣẹ́dà wọn papọ̀ ọ̀rọ̀ ìwìn ìwìn olóòlùpọ̀ tẹ̀ ọ̀nà mìíràn ayò ọ̀rọ̀ ìwìn ẹ̀ẹ̀wò ní mọ́ bákanáà a ní èwo ní mami wọta ìkí ni yóò bá rẹ̀ sórí yímaja yímaja ah, mọ́ bẹ́lọ́n kí n jẹ yímaja kí n tó kù yóò dùn ọpọlọ mi ń sọ bẹ́ láti fi ṣe ìfirinlẹ̀ pé gbogbo tí bẹnu omi halali láìláìlọ́lọ́ yàtàmẹ̀kàhún wọ́n fẹ́ra wọn ṣùgbọ́n wọ́n asibakun insi holikon ọlọ́n dá wọn sáájú wa o àjànà wọ́n ti dá wọn sáájú wa o wàhún aksaru nínàlì insi adadan wọ́n sì pọ̀jù alọ jẹ́ àmì lọ́sẹ̀ ọ̀nà Abbas àtàmì tí Imam Tabari tí wọ́n dẹ̀ àyádà àti sọ́ì lára àwọn nǹkan tí wọ́n ń sọ nígbàtí wọ́n túnmà áyà tó bàdá sọ wípé wa idh qala rabbuka lil mala'ikati inni ja'ilun fil ardi khalifa wọ́n jẹ wọ́n mọ̀ wọ́n wá burú jáì يسبقون الدماء يقتل بعضهم بعضا ìpanin para wọn bẹ́ẹ̀ ni wọ́n ma gbogbo aburú ní ẹ̀ṣẹ́ ọba dẹ́dà wá ní ọdá Iblis wá lìdí àmàlẹ̀ká kan lọ ẹlẹ ọba ń pa wọ́n rẹ̀ ọlọ́nfọn lágbára wọ́n bá pa wọ́n rẹ̀ fàtàrọ̀ Iblis fi nafsihi faqala qad sana'tu shay'an lam èṣù ní àà ah, ah, ọlọ́n gan ti mọ̀ pé èmẹ gan ti lágbára báyìí tí èyí sàgbára kéèké àwọn mẹ̀lẹ̀ká yóò kú òsì mọ́jí mẹ́rẹ́mẹ́rẹ́ ọbàdẹ́dà sí ìgbọ́n tẹ́sọ ọbàdẹ́dà fi wá dánà bí adam ó fi wá fi ìparun rẹ̀ síbi kíbúrú ẹ̀dẹ̀ wọlé ayé ibi tí ọ̀pọ̀lọpọ̀ ó ti kò mù sí bá lọ́dọ̀ ọlọ́run ó ní bí ipò ó lè kọ̀rọ̀rùn ó lè kọ̀rọ̀rùn anábì ń bọ́tọ̀ wá fẹ́ máa lọ ọwá dojúkọ wá وهذا الحديث في الصحيحين من حديث أبي هريرة أرضاه وسألني إنكم ستحربون ستحرسون على الإمارة تنبلتن gbogbo ilẹ̀ ẹ̀fẹ̀ jù lórí wà iná nàdámatun wà

ó wù èmì náà bó ṣe gómìnà àbìkan tèmi náà ṣe bó ṣe múfti ìbìkan ah, àbíwà gbàláyà ó sọ ah, ní ah àbúdárì iná ká dọ̀rí fún wà iná àmánà dọ̀rí fún tánà bí sọ́pẹ̀ yóò ní túnmà tí ẹ o àbúdárì èyí fẹ́ ní ọ lágbàjá ẹn tí ó bàjọ́ lórí yóò lè bí tí ẹ̀ ti lè yóò

sergeant kọ̀mọ̀kọ́ fa gbà ní etí padà umaru ma ń wẹ́lẹ̀ ìdé gbogbo òdàjọ́ àtẹ̀rí ló ti pé lórí rẹ̀ ìpọ̀ ọjálé o ó ní bẹ́ẹ̀ ni tó ní ń tọ́fẹ́ lóhun lẹ́rì kankan ọmọdájọ́ ó gẹ̀ lágbàjọ́ ọmọdájọ́ lọ́wọ́ ń jọba yóò abọ́ àjẹ̀bí rẹ̀ pẹ́lẹ̀ jẹ̀bí wọn só ní tọ́fẹ́ sọ ẹ̀yìn náà lẹ́sọ pé tí ọba kádàrà gbọ́kò ní wájì jẹ́mìnà ah, ọlọ́mọ tó bí ó ẹ̀sì ní kádàrà yìí tó jayé lọ ó bí sọ́mọ̀ gan lọ nínú àdíkà bábìnà bùn áàs wípé qaddara Allahu maqadira al-khalaiq qabla an yakhluqa as years ó ti wà náà mọ́ kó tó dáyà jẹ́mà pé wọ́n jalè tí mọ́jẹ̀ ah, ah ẹmọ́gbùnrin ẹmọ́bí àjẹ́mẹ́ lórí ìtọ́jẹ́ pé wọ́n kọ́lé lórí èmi tí mo ṣe

tánu olórí ibi ibi a bá sì ti sàmójúkúò tí àmójúkúò tó máa bí dáadáa wọ́n gbọ́dọ̀ bá olórí pẹ̀ ìlọ́fà tó fi jẹ́ wípé tó lórí bá ti dá sọ́dọ̀ ọlọ́run ẹ̀bùn kan bẹ fún wọn téèyàn bá ti ń do lórí ọba adẹ́dọ̀ ó sì máa kéta fáwọn kankan nú ẹ́ẹ̀kàn rí sí àwọn ọgbọ́kàn ó dé àwọn òsìsíkàn ó dé láwọn àgbàlagbà fi máa sọ pé ọba kọba kò sí ìjòyè kìjòyè lọ́wà ọlọ́njọ́ ó ti kú àti ọba ìmáàmù mọ́jáwọ̀ jẹ́jòyè kìjòyè o àdóbá irú àgbà ní Kano kìsá sí ìlú rìn tẹ̀lẹ̀ Nàìjíríà ọ̀rọ̀ tàbí tẹ̀lẹ̀ ní àpàlé tí wọ́n fọba ọbẹ̀ ìsọ́rọ̀ láàfin wọ́n ma gbọ̀rọ̀ sọfẹ́ náà àwọn ẹmẹ̀wà wá rọba ní oúnjẹ

mo wá fẹ́ ralẹ̀ yẹn ìkọ́ kẹtàrù tẹ́lẹ̀lẹ́ níbo ló gbàwọ́ bí ọmọ ọmọ lẹ́kọ̀ọ́ ní wọ́n tún sẹ́bíyèsí láàá ìlàlá ọmọ níwọ̀n lọ́lẹ̀ orílẹ̀ olódodo ni ọmọ lẹ́wọ̀ táwá wá lórí lórọ́ àbájọ nílùú ẹ̀kọ́ ni in tó sọ mùrùkọ́ ó bọ́lẹ̀ ẹ̀lú tó sọ ah, ó ní ìsìsọ mọ́mọ́ kọ́dà ìṣẹ́jú mẹ́ta sí ti náà mọ́ sọ̀rọ̀ yẹn àní mọ́ gbọ́

ìwé lọ náà rí ọmọ kùjòkòjò ogún òpó ó sì bàbá pa ilẹ̀ yóò ilẹ̀ yóò lọ́dún lògárí fún ọ̀sẹ̀ ti sàrà ìmọ́ra ti ń jẹ́ yóò lọ wáyé jẹ́ ti pé wọ́n kù sẹ́ẹ̀tì mi wà ìdọ́lá ni ọmọ òyìn sọ̀rọ̀ jẹ̀máà nǹkan bàjẹ́. naam. olórí ọ̀sọ̀ wọ́n ti ta bẹ́ẹ̀. nǹkan bàjẹ́. láyé láyé lọ ó kù wọ́n kù ìṣẹ́jú mẹ́jọ ten pass. wọ́n tàti amadu. wọ́n ní ten ten pass wọn àdámà sọ. ten ten pass. ten pass one. one àbí one ten bí one ten lẹ sọ fún one ten one ten lẹ sọ fún. ọ̀rọ̀ sílátù lè máa ń bíbí lẹ́hádìrì àbú ẹ̀dá kọ nǹkan méjì tọ́lọ ń sọ àrùkùnrà ní fóònù dáyé sù láti bẹ̀ ẹ̀dàkùn ìfàṣẹ̀fàṣẹ̀ ẹ̀ lè sọ́tà àtẹ́báwòwì ẹ̀bá sọ̀rọ̀ ìbáwọ̀ sọ̀rọ̀ wá bọ́bá ti rọ̀lẹ̀ lọ́rùn ni tó mú rí pé ẹláṣẹ̀rọ̀ ju yóò bá lọ ẹ̀ṣí bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀kan ọya yóò bá látẹ́kẹ̀ ẹ̀bá wa sọ tẹ́ bá dìde ohun yóò kàrí wa kò sì kìí ṣe kúfùrù ọya ẹ̀dìde fún a ẹ̀dìde kóhun yóò lè kárí ni Lẹ́bẹ̀ Kẹ̀gbọ́n àti àgbọ́ ní ìjàmbá ọ̀gbọ́n. Lámídì òkè lókè àwọn iná ní ìtújú òkè rẹ̀ ní ọlọ́tí Kí n òkè mọ́kà wà gbọ́wà sí mọ́sáàkì kí àmì. Marriage. Òkè lókè lókè lókè. Ah, láìrẹ́, ọ̀rọ̀ yẹ̀ sórí ìbò ìfọ́nfàlá kòwé ẹ̀rọ ọ̀rẹ́ ọ̀rẹ́ mọ́mọ̀ pẹ́ ẹmọ jẹ́ fẹ́ sọ ọ̀rẹ́ bàbá hmm. nǹkan méjì bitọ́rọ̀ ti bẹ́sù tó rí ìnà alùkùránì kẹwàá sọ méjèèjì rẹ̀ ọkà padà bá ṣe ṣe Hmm? kìí sọ́tù káfù rahman rahman ìrìn wà tàbùn bẹnu ṣíjìm Barka ìsẹ́rì. Jama'a, èṣù lọ dára ẹni àbọ́lọ̀ lọ́dá. Ya'am? Ọlọ́lọ́dá ta lọ́rọ̀ kó bùkàtà ọba ọba tani o ọba dẹ́dà àwọmọ̀ àwọn afẹ́ sírílẹ̀ pé èsù yìí kò é sẹni tí ó ṣe é gbámú pẹ̀lú ọ̀rọ̀ tó bá sọ jáde lẹ́nu ó ń kébèkébé ni ó ń kí ni o nítorí pé bí tí a ti dá yẹn ìrò nítorí kí ni o ìrò òdè ní àwọn afẹ́ mú ẹ̀dì wá wípé nínú ẹ̀mà tọ́lọ́ wá fún wọn mọ̀tẹ́ ilé ìmọ̀kẹ́kà matriki lọ síta mẹ́ẹ̀kẹ́ kánú àkọ́kọ́nù àwùsọ́ fún wọn fún wátò tàṣàkúlì agbọ́rọ̀ tààrọ kázà lórílẹ́yìn torí yóò sì wá láǹfààní pípọ̀ wà tàṣàwúrì ọlọ́run fún ọ agbára kan ọlọ́run tó fáwọn àjẹ̀nú agbára kí ni ó agbára dàntọ́ bá wọ́ nínú agbára dàntọ́ bá wọ́ yìí kọ́dì yá ti jìn aláàsúrọ̀tìlì ìyìn èsù lè wá ní àwòrán èèyàn lórí tàṣákùnù yẹn kọ́dì yá ti jìn aláàsúrọ̀tìlì kẹlì èsù lè wá láwòrán yá suratul hayya ó lè wá láwòrán ejò ó lè wá láwòrán mùsù olóngìnì ó lè wá láwòrán ẹṣin ń bò láti wá rẹ̀ nínú suratul anfal امتن الله على المؤمنين بأن نصرهم في غزوة سوري في غزوة بدر ní Badiri ọba dẹ́dà ó fi ọlá tó ṣe fún wa ọkọ̀ orin ẹ̀ sí alé tí pé sẹ́mì ìkọ́ mo dúó tì yìí ní bá dínú àwọn mùsùlùmí tó èṣù bá dé ọlọ́bá wọn mùsùlùmí láwòrán èèyàn oríṣòṣì ó ní mọ̀ gbọ́ pé ẹ̀fẹ́ bá mọ̀ mọ́dújà mọ̀ wá fẹ́ ọkùnrin lọ nígbàtí ẹ̀dẹ́ ń tó wọ́n fara wọn lọ́wọ́ báyìí kọ̀ọ̀kan àwọn kèfèríhùn pé àwọn òòrùn àwọn mùsùlùmí rọ̀kúrọ̀ lẹ́ẹ̀kaná tẹ́ìbù tó gún ọ bẹ̀rẹ̀ ọba dẹ́ta kó ànábìrẹ̀ wípé kó mú kọbúgọ̀ akọ̀sọ̀rọ̀tọ́lám kọbúgọ̀ tán min turabil ard àrùbí fọ́sójú àwọn kèfèrí ìsáfù wọn túká bí sáfù ṣe túká báyìí tó gálùkú lọ sí ìlọsọ́n ẹni kẹ́ ojú ẹsẹ̀ lè sùúrí jìbìrì àwọn yòókù ọmọ pé kèèṣẹ́ èèyàn jùbílù ti rí jẹ́ òun náà ti rí pé jùbílù ti dá òun mà ọkàn já ọwọ́ rẹ̀ ìntẹ́zà wàkánà ti yẹ́dù bíyẹ́dì rọ́jùlì mẹ́rin mushrikin fàntẹ́zà ìbìlìsì yẹ́dù wà farrọ̀ bó ṣe jọwọ́ rẹ̀ ẹjìn gbé láti òkè gbára la ilaha illallah ẹjìn gbé láti ojú ewé yẹn الله ورسوله ولا تنزوا فتفشلوا وتذبر يفكم واصبروا إن الله مع الصابرين ولا تكونوا كالذين خرجوا من ديارهم وبرروا رئاء الناس وإذ زين لهم الشيطان أعمالهم وقال لا غالب لكم اليوم من الناس wá inú ìjárù lápùn in tó fi invite rẹ̀ wọlé nù mọ̀mọ̀ wà pín lọ́nà fọ́lọ́mà àtàrọ́ àti ìfi àtàrán nígbà tó ní pé ikọ̀ méjèèjì pàdé tí ànẹ́bì dá ìpẹ̀ sójú wọn tí níbìrí náà yọ láti he ṣẹ̀tàn ọ̀họ̀ na kásọ̀ ala àkìrẹ́yì pọ̀kọ́lá inú ìbàrí inú ara máa látàrọ́ kí tó máa lọ ayé kẹfẹ̀rí ah, ọ́n sọ bá ń kó orí jùbìrí ìṣẹ́ ìṣọ́pọ̀ yóò kó orí kádẹ́yìn ọmọ ẹjẹ́ àpàdà sí bí al'adílà àtàríkíyà ni min ẹwọ ìṣìmáwù Quraysh fi dárí nàdíwà wọ́n kójọ sínú gbọ̀ngàn tí a ti máa pẹ̀tọ̀ pẹ̀rún jẹ́ wọ́n pẹ̀jọ tán fàjá aṣẹ́ìtàn aláṣúrọ̀tì ṣeéhìn nàìjíríyí èsùdé lórí àwòrán àgbàlagbà kan tó wá láti Nàìjíríà bí i kásọ pé bí àgbàlagbà Haúsá torí north tàwọn ará mamlaka orí Nàìjíríyí yẹn wọ́n rí pé kèé sarọ́ọ̀dọ̀ àwọn wọ́n mọ̀ pàjójì ni ẹwà òrẹ̀ tó ni bàbá ilé yìí fẹ́ wọlé ìbá fàálà kẹbíyèsí wọlé èmi emi mo ti pẹ́ nílẹ̀ Yorùbá tipẹ́tipẹ́ mo ti pẹ́ nílẹ̀ Yorùbá tipẹ́tipẹ́ èmi gbọ́ pé àwọn kàwọ́ fẹ́ báyìí jà wó tó rẹ̀ èmi wá sí bí báyìí láti wá tó láti wá kùn inú owó láti wá kùn inú owó omi ó wà pẹ̀lú yín ní gbogbo ìgbà so wọ́n ní kí lọ wá torí ẹwà

bàbá náà kọ́dì rẹ̀ ṣéun méjì ó ní àádọ́ alẹ́ ìṣàbẹ̀rọ̀ ìyìn ilé ìyẹ́ ìṣẹ́mà nà gidi tàbísúnahu wà tùbìlìkúnà alẹ́ ìrìbà hátà yẹmọ́ lẹ́ṣẹ́mù alẹ́ikùn àtàbù átàyò hàlìsúminkùn tẹ́ bá ṣe bẹ́ ìgbé tí bá ń ké yóò dẹ́ta àwọn èèyàn yóò wà yìí ẹwà nǹkan mìí sọ ogun bá tún ojú èsù tó lè jù gánu ẹ̀ńtẹ́ ẹ̀mọ̀ wípé ọ̀rọ̀ ẹnu rẹ̀ ìmọ̀ múyàn bí ìdẹ́ni tọ́bẹ̀ kúrò láàrin yí àwọn èèyàn ọ̀rọ̀ jọ sẹ́yìn rẹ̀ yóò fi ọ̀rọ̀ pè wọn wọ́n wà títà wá jáyìn lógún títí bẹnu àáwà ní gbogbo wọn sọ́mọ̀ wọn lọ bá lè rẹ̀ tí wọn sapa nígbàtà àbà máa sọ́rọ̀ sọ́bọ̀ àtàntà ìbítà kòlọ àtàntí ọ̀dà àtàntí ọ̀dà sí ìyọ́jẹ̀ pé kò sí ìdílé tẹ́jẹ̀ rí ọ̀tà ẹwọ ewu ọ̀rọ̀

sẹ́rọ̀ pé nínú ọgbà àtàṣákùnrin yẹn tí wọ́n dàn tó wọ́n sọ́bá wá fẹ́ ṣe báhùn kò ní wá bí wọ́n ti já èṣù ọlọ pàdé ọmọ bàbá àgbẹ̀ lóko èṣù bí i ha bàbá mi tí bẹ́ẹ̀ ti kú tẹ́lẹ̀ wọ́n mẹ́kẹ́ ń fi ọ́ kúbò

tí wò lè mọ́ bọ́lọ́sọ́ọ̀sẹ̀ méje ẹwà ẹwà wá òkú ẹlẹ́dẹ̀ tó ti kú sí gífà ẹ̀ẹ́bọ̀ àti wàtàwọn àbúrò rẹ̀ ẹ̀ẹ́jẹ́ níjókòó ẹ̀kan tí a mọ̀ pé ẹran ọ̀ràn ni bí òkú gan bá bá dú ọ̀ràn ni ó tún wá jẹ́ òkú ẹran ọ̀ràn ẹ̀dàkùn tó bá kú olóko tí ń bọ́ làbà ta ní olóorí ọlọ́run fún ànàbí tàyé tí ó èyí wà sọ kan fún Ìbàdàn wa ìlú ti tẹ́lẹ̀ ẹ ń bá fẹ́ kí bọ̀ tí lẹ́yìn ti fẹ́ ẹ̀wó tán kí ìfẹ́ dákọ̀ àdúgbò nígbàtí wọ́n è màtìlámù lọ́dọ̀ wá ń bí wọ́n lo yìí náà sí onu ọ̀rin ládé èsù àti hóyí ní ọba bẹ́rí ẹ̀lógún ní ń sọ òkùtù ara yòókù já gbàgbàgbàgbàrì pé alágbára ni ó gbé orí mi ọjàn mọ́rún rẹ̀ padà nígbàtí wọ́n wòrí tó gbé ojórí ààfin Islam wa lẹ́yìn ó ń sì kọ́ torí pé níjọ́ yẹn nẹ́tíwọ́kì èṣù ọ̀pọ̀ káàkiri ni ìgbà tó ti gbé ń takùrà ní ilẹ̀ ti sáyé jẹmáà kádàálẹ̀ kátọ́sà táa bá bojú wẹ̀yìn báyìí tí èsì kí wọ́n sọ pé irú ìsìláàbù tó yé wa lónìí kèèsì lẹ́ lọ́gbọ̀n ọdún sẹ́yìn kí lọ́gbọ̀n tó píọ̀ tó píọ̀ pin pé a rí píkì píkì báyìí wọ́n kàlùkù ń bù jẹ arìnrìnbí ṣe bí ń gbà tó di pọ́ba dẹ́ta sẹ́sẹ̀ sí lẹ́kùn àlọ́ na lẹ lárúbáwá bàbá wa àgbàmábìlà àrọ́bí àwọn ní àkà wà náà hálíkọ̀ fún àlàjí wa hadiyatullah rahimahullah sí mẹ́sàráti ọjàbá gbogbo ọ̀pọ̀lọpọ̀ ń táyé ń gbọ́njọ́ náà lọ́wọ́

ẹwà ti àdámọ́ dẹ́dẹ́ níjọ́ náà lọ́n kò sì sí nǹkan ohun tí ó lọ wọ́n sì lébélébé tẹ́ ìyá ìfìléjú pẹ̀lú ọ̀gá àti mẹ́rẹ̀rùn wọ́n láwọn ó kù bẹ̀ ní tí wọ́n wà gbọ́n tójú bá ń lọ wọn ní ṣe tó jẹ́ pé ìtẹ́ ń ṣe igẹ́ ó ní òtò pọ́ wọn lébí èyí tí ó wù èsì ìmà jẹ́mà tàbọ́n wà sí ẹsọ fún pé wọ́n ṣe sùúrù gbólóhùn kan náà ni ọwọ́ sàbíkà àti gbàtìlámùlẹ̀ yóò bá ó àwọn òní kó fún aláàbọ̀ kápẹ́ sàbí ni òní kó fún aláàbọ̀ wọ́n ma bá ní tó wọ́n bá ní tó ló sì ẹ̀kọ́ bá títò èsù a máa wá láwòrán àwọn òkú tó ti lọ ebí ìsìláàmù èmì àti ìfìmà

wọ́n ẹbọ́fẹ́ tẹ́lẹ̀ ẹlẹ́bọ ìntọ́fẹ́ kọ́sẹ̀rẹ̀ náà àdìjẹ̀nù ní sì mú kí kèèṣọ́ ẹ̀ tó ti kú ó ń gbọ́ ọ̀gbọ́ ẹgbẹ́ ti jẹ́ títà fún oṣù kọmọ kọ́rọ̀ ẹ̀hùn ti kú gẹ́kọ́ ọmọ kọ̀gbọ́gẹ́ kábà kúrò sọ pé ah lọ́wọ́n ẹgbẹ́ ti kú ọdá tí è bá wá sáànù ọlọ́run bẹ́ẹ̀ bá mẹ́sàn-án yọ́mọ̀ sọ fún ipò ikú wọ́n ò sì kú mọ́gbọ̀n ti débi ń lọ torí pé ikú tààrí láyé ìkọlòpin wọ́n mẹ́ ní bá iye tó fún ọ̀kọ̀ọ̀kọ̀ ìjẹ́ ìbájọ́gbá abúlé ò ti kú tẹ́tà ara sọ wà mọ̀ ní ewó àṣẹmọ̀kúrò tó rí mi báyìí lójú ọrún gẹ́ ní ìjáṣẹ̀ta fẹ́ dúwà ìlọ sọ fún mi wà mamlaka ó lóun rí ẹni táàjọ ṣe kéékèèké lóko táwọn ọ̀dá òun àwọn ọmọ ọdún mẹ́wàá ó ní ẹ̀kọ́ ẹ̀sìn lójú yìí òun sìn apin tijọ́ olóhùn ọgbà fún gbẹ̀gbẹ̀lú ọlọ́wọ́ wa bá òun lóko. ìjẹ̀mọ́ ìsìláàmù tá a fẹ́ ká ṣe ìsìláàmù símpù pọ̀ kókè yé wa ni. jẹ̀mọ́ ẹ̀já kan ká tó kún jòkó yìí ọlọ́wọ́ foríjì gbogbo wa o. tá a bá bóde tá a bá rí màmá wa tí wọ́n ti kú lọ́jà ń bẹ̀rùn tí ń sáré bọ̀ tí wọ́n náà fẹ́ dì máa wa sáà gbà fáwọn ni. Ah, ọjọ̀mọ́ ọ̀dáhùn kí mọ́ wá ńlá agún sí láti ẹ̀kan ọjọ̀mọ́ ọ̀dáhùn dádì ṣẹ̀rífù ọlọ́run ní dórí ayé yí kodo dádì ṣẹ̀rífù mọ́ mọ́ wà àgbà tọ́lọ́n pé kàtàrà wọn jáde bẹ́ẹ̀ bá kú mọ́sílásí nìṣẹ́ tẹ́ bá bá wọn tẹ́rù agbọ̀n lórí tí wọ́n pàdé yín títì sáà ni dádì ṣẹ̀rífù tẹ́ màmá ni àwọn ni Táwọn ojú òdì sí ìwọ́n náà kọ́ o, táà ló jí ẹ̀mẹ̀ fún àkọ́ ànẹ́bì ní o, sallallahu, sọ́tọ́ sẹ́sẹ̀ làtúwà bí ọ̀tọ̀ sallallahu alaihi wasallama sallallahu alaihi wasallama kama ti dáadáa o, ọ̀kan náà mama wa ní ọmọ ọjà wọn nígbàgbé o, ọjà ìpọ̀ díẹ̀ ẹkún wa pọ̀, mama wa lúwò rẹ̀ pé ah, wọ́n náà, tọ̀sẹ̀ tó rú, fi ń táwọn àfáà ní mọ́ ìṣẹ́ náà mú ń ṣe, kí ni àtìlátù rẹ̀ ní dúkìá rí òní ẹ̀há mo ń ṣe paralẹ̀ ìsọ́bádá àwọn ìṣẹ̀ fẹ́ máa dóòntọ̀ lẹ́bi pé irúkẹ́ rẹ̀ mẹ́fà ẹ̀rọ ẹwẹ́bí wà lájá bóòlẹ̀ kí a ń sẹ́sàrà tó ọ̀hún ní à ebi tẹ́sù bá mẹ́rin bí bá ti mọ́ nímọ̀ pé àsàlátò àsàlátò àsàlátò àsàlátò àsàlátò bóyá sọpọ̀lọ̀ ìjàzọ̀látò kọ́ ẹrùkà lọ́mọ̀ sọ́dẹ̀ alá Muhammadin wa tí èyàn fẹ́ fẹ́ jítọ̀ àsán tí mo sọ́njò ní ẹwọ bọ́rọ̀ tẹ́ ń gbà wọn padà bàbá ìyá mi lọ́sọ̀rọ̀ ìfún mi nígbàtí wọ́n wà lábá wọ́n wà lábá train tẹ́tẹ̀ dígbà náà ni bàbá ìwọ̀n ń pè ní bí láìsí bí gẹ̀dẹ̀ ń pè ní lo oko bí train tẹ́ ń tó tó ọgbọ́ kò sálọ mọ́lẹ̀ ọlọ̀ tábátá orí nìkan ló yíbọ́ sẹ́gbẹ̀ ìrìn training àwọn èrò alóìrọ̀ wọ́n ságbòrí ọba wọ́n sálọ sí orí ẹ̀ ó wá tó bí oṣù kan tí ẹ orí o nìyá kan wá ń fọ́sọ yóò domi ọ̀tẹ́nu àfi haì sí gbẹ̀gbẹ̀ sáré àbẹ̀kẹ́ àbẹ̀kẹ́ ìyẹlẹ́kọ̀ ọmọ ìlàyàwó orí mi ló ti dá omi ọsẹ lé bí àti omi ní jọ́nà àti àjọ́ ìfọn pẹ́kẹ̀ wọ́n wá pẹ̀ àbákan gbádà ìgbà tí wọ́n wà mọ̀ lọ́rùn mú òun ó jìtọ̀ lóru mi ọgọ́bẹ̀ ni bàbá tí sókòtò ti ń tọ́ sí gbádà tààjọ jẹ tààjọ mú èmi ẹkan níbi ayò èmi ẹkan lẹ́nu àlà níbi ìkòkò nínú kìnnì kan gbádà lórí ilé bàbá àti àti sókòtò kò lé

nígbà tí èṣù sí ìgbàntọ́ fẹ́ gbà láti fi tàtíyàn kọkọ̀ yọ́nà padà ọgbà sẹ́ni ọba ọba gbọ́ ọ̀nà kama ó sọ́mọ̀ ọmọ ìrìnsì ta ló bí ó yà bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ó ń pé ànábì yìí ó tó fi ìsásíwájú onígbà ẹgbọ́ òun lọ ọ̀nà gbogbo ànábì wa bàbá Fátímátà bí ń balẹ̀ kó lọ sí Madina wọ́n máa pàtàlà tó ránṣẹ́. Ànábì yóò tó bí ìtàsíwájú, èmi bà ẹgbọ́ ohun lọ́nà gbogbo. Ànábì wá bàbá bá fi máa ta, bí n bá ní kó lọ sí Màdínà, wọ́n máa pàtàlà tó ránṣẹ́. Jẹ̀mọ́ ẹ̀fọ́ orí orí láàrin ní àti ìta àbàdánù bí mọ̀tẹ́lẹ̀. Ọkàn kọjá lọ ni lọ́bá róyé òdìdí ẹ̀yìn báyìí níbi ìsàrí ìtọ́lanu lọ́bá mú bóse mú lọ́bá bínú sọ́nù ọwá súnmà júmà rẹ̀ gbésù ṣe bẹ̀fán wánù kàkìrí dìde èyí èmìdà kàkìrí pín ìbọn kéré o ọ̀rọ̀ yóò sọ wo táìmù aago kààbọ̀ ló bá mú èyí èmì omi ìyàfọ́ mi èyí èmì jọmọ́ tí ọ bá jẹ́ ànìyàn tọ́lọ̀ fi tú alẹ̀ tí n kò dé anábì yíò tó bí ìdájúwájú ẹnigbà ẹgbẹ́ ọ̀nà gbogbo anábì wá bàbá pàpì máa ta báwo bá lè kó àti màdínà àwọn máa pàtà láàájú níparíparí ẹnìkan ti ń èyàn dáadáa ni ṣùgbọ́n jẹmọ́ ẹ̀jẹ́ adúró dédé o táa bá ti dúró dédé kò ní sí nẹ́tíwọ́kì lára wa ẹni ojú ẹ̀rí tó jẹmọ́ wọ́lọ́ì òun rí o táàdẹ̀ jíyàn ọwọ́ kẹjáde látàrí ògiri tọ́bá ló ń sùn nú yàrá ọwọ́ tí ó mú ọ̀bẹ lọ tí ó mọ̀ káàkiri tí ó mọ̀ lé káàkiri nú yàrá ìgbà míì kùmọ̀ ni ó bóde ta ló jí oyé wa pé sì ní bẹ́ndì rẹ̀ sọ́sọ́lám so àádò níbi kú wọ́tù tàṣákúlì wọ́tàláwúlì wọ́tàṣọ́wúrì tó bá dídà fáwọn ṣẹ̀tán bí i dìlá ìtàálá níbi kú wọ́tù tàṣákúlì àwọn wo ni tó ṣẹlẹ̀ sáà sọ̀hábà ètò dìrin wá bá èntí ọjọ́ mẹ́kẹ́ gbogbo ẹ̀ kí nìlẹ́ ìwáyé tó kọ̀hárù àátò sọ tẹ̀tìkáná tẹ̀tìkáná ìmọ̀mù ìyàbá túnmà rẹ̀ sẹ́sùn pọ́yọ̀ láwà àgbọ́dọ̀ sọ yóò bá kan kí a mọ́ túnmà rẹ̀ o ìtúnmà rẹ̀ ń jọ sẹ́wọ̀n bá ní à ń tí ń ṣe lágbọ́dà sọ pé ká fi tètì kánná ṣùgbọ́n gbẹ̀ pé nílò tí wá pọ̀ pẹ̀lú ẹ̀ ọwá ní ohun mí ìjáde a ṣàlàyé ẹ̀ tẹ̀tì kánná tẹ̀tì kọ́ ṣùgbọ́n sí sọ́n gbogbo ìgbà ìlú tẹ́ ń yẹ sí ibìsọ́wà barakallahu